lọ́kọ̀ọ́ ọba tí olórí sí ẹ̀sìn náà tó sì pè ní ẹ̀sìn rẹ̀ ó sì ṣe ní ààtò ọlọ́run ọba náà òun ló ṣe gbogbo àjọmọ́ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń tẹ̀lé ní ẹ̀dá tó lóore jù láyé láti jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá jọ ń gbáyé ọlọ́run ọba náà ló pa wá láti ẹ̀ pé ká tẹ̀lé anabi sallallahu alaihi wa sallam látara gbígba islam wọ́n sì fẹsẹ̀ nílẹ̀ gbọ̀ngbọ̀n lórí ẹ̀ títí sáà fi kúrò láyé gẹ́gẹ́ àtẹ̀tọ́lọ́ pa nínú àyà mi pé wà látamutunna illa wa antum muslimun gbogbo tó rọ́bà ní ẹfun kẹ́ ẹ lè tán sórí islam ọlọ́ọ̀bá náà bákan náà subhanahu wa ta'ala ó tún kọ̀ fún wa ó lé jìnnà sí gbogbo tó lè fa kí islam ọkọ́ torí rẹ̀ ọlọ́run bá sọ wípé ọmọ yorùtàdì mí kò máa dín ní ẹni tó bá fi ìsìláàmù lẹ̀ nínú yín fayamut àwọn ajẹ́ pé lórí ìgbà tó fi ìsìláàmù lẹ̀ ló kúrò láyé ọ̀wà káàtó ó sì ti wà ní kẹfẹ́ nínú irú àwọn èèyàn bẹ́ẹ̀ habitọ́tì a'maluhum fi dunya wal akhirah iṣẹ́ wọn bàjẹ́ láyé àtàlìkìyà náà wà wò láyé sáàbù náà rí hùm fi hà sọ̀rìdùn níbo wọn wà dé sí lọ́jọ́ ọlọ́run jọ́gbẹ́dọ̀ àlìkìyà náà inú náà nìyí suratul bakara sura keji aya ọgọ́rùn-ún méjì àti mẹ́tàdínlógún two hundred and seventeen mo ń jẹ́rìí pé ọ̀kan wa náà ọba tí olórogún ni ọba tí òní ẹgbẹ̀rá ni òun náà ni à ń fi ẹ̀rí jíjẹ́ ànábì sallallahu alaihi wasallam jíjẹ́ olùsí ọlọ́wọ́ bá rẹ̀ kàn fi ń tẹ̀lé ìjọkan mo ń tún tọrọ àlékún ìfẹ́ yìí bákan náà fún àwọn ará ilé ànábì àtàwọn àtààbò rẹ̀ sallallahu alayhi wa sallam wa radiyallahu ta'ala anhum ajma'in àtúgbò olùtẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbéra al-qiyamah lẹ́yìn náà ẹ̀yin ọmọ ìyá mi lẹ́sìn Islam ẹ bẹ̀rù Ọlọ́run tí a bá ti mọ inna dina Allahi wahid iwahi ṣoṣo lẹ̀sìn ọlọ́run ojú ọ̀nà rẹ̀ ọ̀kan ni. tẹ bá yà méjì àbẹ yà mẹ́ta ajẹ́pẹ́ bẹ̀rù ọlọ́run bó láti mà pé èèyàn bẹ̀rù ọlọ́run nígbà tá àrọ́ kan rẹ̀ báwo láti lápẹ̀rẹ̀ kó ọlọ́run ni ọ̀kan nínú ẹ̀gbọ́n tá a fẹ́ mú dé sí ìgbọ̀wá lónìí ni pé anta wà tẹ ìdàdí sọ́kàn wípé ọ̀kan ṣoṣo òun lè sin ọlọ́run ọlọ́run tún sọ ẹ̀rí kalẹ̀ lórí eléyìí àdìsí ànábì sallallahu alaihi ó tún gbé jáde láàyè tó pọ̀ ẹ ti dàdí sọ́kàn pé ojú ọ̀nà àánú ó pẹ̀ka débi pé kò ló ń rẹ̀ ṣe Islam wa anna hadha sirati ó wá lọ́n táwọn olóyìnbó ń pè ní singular ọlọ́run singularize ojú ọ̀nà mi nìyí sírọ́ọ̀tì sírọ́ọ̀tì ojú ọ̀nà ẹ̀yọ̀ kan tó jẹ́ tèmi òun nìyí o oní ọ̀nà Islam mustaqima òun ló sì tọ̀ òun ló dúró dọ́gba o fatabi àti ọlọ́run bá mi ibẹ̀ ni ẹ tẹ̀lé ni ẹ gbogbo ọ̀nà mi yàtọ̀ sí islam ọlọ́run wa mú wa ní plural subul jamu sabil gbogbo ọ̀nà tó kù pátápátá ẹ má tẹ̀lé fọ́tà fàdúrà kọ̀fí fún ansẹ̀dí ìlú torí pé kò síbi kankan tẹ̀lé gbàdọ́dọ̀ ọlọ́run bá ń bẹ̀. bẹ́ẹ̀ ni fún asọ́ọ̀tún bì àsọtẹ́lẹ̀ wà síyà ìkìlọ̀ ní lọ́dọ̀ ọlọ́run tí gbogbo ẹ̀yìn ẹrú rẹ̀ gbogbo ẹ̀yìn ẹ̀dá rẹ̀ ẹ̀ ó tún parí síbi ìbẹ̀rù ọlọ́run láti mọ̀ pé ń bẹ̀rù ọlọ́run tí ẹ bá fi yà síbi méjì mẹ́ta subhanallah ẹ̀yin tó lùbẹ̀rù ọlọ́run mẹ́sẹ̀jì ọlọ́run balẹ̀ léyìí o tá a bá mu dé sí gbọ́ wa á jẹ̀bi ọlọ́run tá a bá sì sọ tá a tún tẹ̀lé náà á tún jẹ̀bi ọlọ́run ọlọ́run kọjá lè gbọ́ yé ká lè tẹ̀lé ká lè dì sí lọ́n sóràtò làní àmì mo kà tán yìí sórà kẹfà àyà one islam ní ojú ọ̀nà ọlọ́run ọba tá a gbà dọ́dọ̀ rẹ̀ lẹ́ni tí bá ń jọ́sìn fọlọ́ gbogbo ojú ọ̀nà kọ̀ọ̀kan tí ọ̀háyà tó yà pẹ́rẹpẹ̀rẹ tí kìí sí islam orí ọ̀kọ̀ọ̀kan àwọn ọ̀nà yìí lè sùn wà yẹ́dì ọ̀hún ilé yìí tí ń pe àwọn èèyàn síbẹ̀ inú ọ̀pọ̀ tó fi jẹ́ pé ó hard láti rí islam ṣe láyé tá à ń lò yìí àbáwọn náà àtàkéèsì pé ó le amọ̀kúrọ̀ jù ìsìláàmù táwọn èèyàn ń ṣe lónìí mò ń bọ̀ abẹ́ onínú ọ̀rọ̀ yìí náà òun ni ìsìláàmù eléyìí tó jẹ́ wípé àwòrán lásán ni lọ́pọ̀ jù ṣùgbọ́n tọ́lọ́ obìnrin ànábì sallallahu ta'ala sallam wàláyé àti káàkiri àkúrọ̀ jù kọ́lọ̀ já lè ṣe o kọ́lọ̀ sọ́lẹ̀ tó lè tẹ̀lé tóbi tó lè dènà ńlá sàwùdíyà sàwùdíyà tánàbí ti dìde kò sígbà láyè fún ìsìláàmù tó jojúlówó ẹ̀ mọ́ ńlá àfinítì nǹkan kan sẹ̀rí ìsìláàmù àfọ̀rọ̀ ọlọ́run àtànábì tọ́lọ́run rán àti gbogbo tó bá jọ nínú àwọn èèyàn mo ń gbọ́ wà sí àbá kan tí wọ́n fẹ́ gbé tíjọba àbájú fẹ́ gbé pa mo ń gbọ́ wà sí irú ẹ̀ sì ti ṣẹlẹ̀ rí sáńtì àfa ńlá kan mẹ́wọ̀n bẹ́ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ẹgbọ́ kẹsẹ́ẹ̀tì tó ṣe tí wọ́n fi tì mẹ́wọ̀n àbí kẹ́ ẹgbọ́ gbogbo kẹsẹ́ẹ̀tì tẹ́lẹ̀ kò sí kò sí wàásù kan tẹ́yọ̀ ṣe sáré náà rìkọ́ọ̀dù. ẹ lè fura sí pé àgbélé tó sọ yìí ni wọ́n fi ni wọ́n fi gbé mu. E. kó tó bá àtẹlẹ nìkan ṣe wọ́n ti dájọ́ kúkú báyìí. lórí pé àwọn àjòjì ń bàlú àwọn jẹ́ àwọn Júù àwọn àwọn ọdún ní bó ṣe wù wọ́n ni wọ́n ṣe sìnà bó ṣe wù wọ́n ni wọ́n mutí bó ṣe wù wọ́n ni wọ́n balẹ̀ jẹ́ wọn ò sì bìkítà. ó wà lórí mẹ́sẹ̀gì ẹnìkan sẹ́ndẹ̀ sí mi láti kò éjì lánàá. tó ibẹ̀ yẹn náà kò sí ìsìláàmù gan ojúlówó gbọ́mọ̀gẹ̀rẹ́ ànábì bẹ́ẹ̀ mọ́tàrà. kò bá ti burú jù bẹ́ẹ̀ lọ bí ìbá ṣe kórìsùn omi tí gbogbo ayé darí sí ni lọ́dọọdún kò bá ti burú jù bẹ́ẹ̀ lọ. ẹ lè fi lárúbáwá sẹ̀rí islam ẹ lè fa afá kan sẹ̀rí islam àbí tí n tó gbé lọ́wọ́ bá ṣe nínú tọ́lọ̀ ìfẹ́ràn nàbì sallallahu ta'ala wa sallam. òun sì sọ tiẹ̀ ǹbá àdínlẹ̀ tó parí kútùbà yẹn sí ó parí ẹ̀ síbi ayọ̀ ọlọ́run ọba tó sọ wípé tá a bá sì síwọ́ ń bẹ̀ ìyọ̀ ọlọ́run ọba le tí wọ́n bá gbẹ pa tí wọ́n yẹgi fún báyìí tí ẹ fi ẹ ti kú yẹ ó kọjọ́ kan tí gbogbo ẹni sẹ́nìkan ò ní sí lórí ilẹ̀ mọ́ tí ó kù dájọ́ ọlọ́run bùtà ayé ò lè burú òjíṣẹ́ ọlọ́run ọ̀sán lọ́lọ́ ọ̀gá ọ̀sánlá ó ní alẹ́ ayé òní burú débi pé àwọn kan ò sì ní sòdò àwọn àwọn èèyàn kan lẹ̀ tó ń sọ̀rọ̀ ọlọ́run gbọ́n mo ti rẹ́ gbọ́rọ̀ kalẹ̀ ayé òní burú débi wípé kò ní sẹ́ni tó sòdòdó mọ́ àní rẹ́nìkan nítorí ìbẹ̀rù àwọn tí wọ́n ṣèjọba yín ayé ò ní burúkú bẹ̀ ó dìgbà táyé bá fẹ́ tán pátápátá. láyà záàlù kọ́ ibà fún mi nù mọ́tì alálàápì máa ń sọ̀rọ̀ láyà bẹ̀rù human kàdálà hàn wà láàmà nìkan ọ̀làpà hàn. wọn ò ní bojú wọn ò ní bojú wo pé wọ́n lè gbé wa pa wọ́n sọ̀rọ̀ lọ. káwọn tòní tó dé àwọn tànákọ̀ àwọn àyímọ̀ àwọn àyímọ̀ àwọn àyímọ̀ tá a mọ̀ látòrí ìmáàmù Abu Hanifa ìmáàmù Shafi ìmáàmù Ahmad Muhammad ìmáàmù Malik ẹwà àdánwò tó kàn án lórí òdodo ṣebí àwọn ìmáàmù ìmáàmù ìmáàmù ẹni tí máa ń rọrọ̀ wọn sàjọ ní ìsìn lólùmọ̀ àdánwò tó bá wọn ò bá wà ìmáàmù Abu Hanifa pẹ́lẹ́ wọn ẹ bèrè pé kí ló ṣe wọ́n nà mọ́ Malik ànàdálápá ẹ bèrè pé àbí Imam Ahmed wọ́n jẹ́ ní baba ńlá yà publicly àwọn tí wọ́n hàn káyé ẹ lọ sínú encyclopedia ẹ bá wọn Imam tá à ń sọ lónìí ẹ bá wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n hàn láyé táyà ò lè gbàgbé táyà ò fi tán wọ́n wà nínú ìwé yẹn àtó bá jẹ́ pé ọjọ́ kan wọ́n ká wọn bí sẹ́ńtì lọ́rọ̀ àbá sọ pé àà eléyìí náà burú jù ẹ béèrè kí ni wọ́n ṣe tí wọ́n ti jẹ wọ́n yà tó bẹ́ẹ̀ wọ́n láì tó dòdò yìí orí ẹ̀sìn ọlọ́run bá ni wọ́n wà tí wọ́n fi kúrò láyé wọn ò sì bàjẹ́ òdodo ni wọ́n sọ ló sọ wọ́n dẹni ẹ̀wọ̀n. inú bàbá mi jẹ́ pé ó nira fẹ́ni tó fẹ́ sí ìsìláàmù tọ́lọ́run fi rán nàbì láwùjọ ayé tá a wà yìí kí lórílẹ̀-èdè wa yìí nìkan. ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé wà látàmùtúnà ìlà wà áǹtùn mùsùlùmí ayé kí là ń ṣe tí ò bá sí ìsìláàmù bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ ibi táyé dáa sí láì ní islam káwá sọ tó dáa mẹ́ẹ̀. tí o bá ti islam mọ́ bàtà àtàlà àrùbí káyọ̀rọ̀mì náà àlá ó yẹ ká mọ̀ pé adé ẹ̀pẹ̀ lóore fún wa ká mọ̀ pé jorí ẹ̀pẹ̀ lọ ìyẹn pé kò yẹ ká sí láyé mọ́ tó bá di pé islam ó bà bọ́ kìí sí islam rú ìtumọ̀ onímọ̀ ń bọ̀ abẹ́ o islam kọ́lọ̀ mìíràn náà dì ní o sọlọ́lọ́wọ́ sọlọ́lọ́ torí pé àwọn èèyàn wò pé ọlọ́ọ̀ ní ká sí islam a sì wí pé ìtọ́lọ̀ mìíràn nábì yóò ó lè lọ́dọ̀ tí wọn ẹ jẹ́ ká yí síbà mí pákó náà ní Islam tí ò débi dábọ̀ kan lọ ló di fashion ló bá di afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ló bá di fàájì nígbà míì ẹrẹ́nà mi tó pé òun Islam pátápátá tó lóun ò sí mọ́ ọgọ́rùn-ún lẹ́fẹ́ kà ní àbí one thousand àbí one million inú èèyàn tó ti ní ṣe Islam tí ò ṣe mọ́ rárá àmọ́ ta mílíọ̀n ọ̀kan nìyẹn àwọn eléyìí ti lọ kí wọ́n tó lọ ayé tán àmì náà kọ́lọ́wọ́n dáhùn padà kó fi wọ́n ti kòńgẹ́ oríire kọ́lọ́wọ́n mọ̀jẹ̀ káwọn náà náà padà sí aburú mo wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn tí ò kúrò nínú Islam subhanallah òun sọ fún àwọn òsì Islam mọ̀ bọ̀tún wọn òsì Islam tí yẹn fi jábọ̀ kọ́lọ́wọ́n. ọ̀rọ̀ tí n tó kàn mí gbọ̀gbọ̀gbọ̀n tó kàn wá náà tẹ̀ ń gbọ́ mi lónìí gangan òun lélẹ́yìí ẹ fi tàwọn tó ti kó òun Islam àbáwọn tó fi gbà Islam akọ́ fi yẹn lẹ̀ nà àwọn kan máa rí díẹ̀ díẹ̀ múnú ọ̀rọ̀ yìí. irú àwọn èèyàn bẹ́ẹ̀ yàkúnú máa tún bá ní ìdúná ti mùsùlùmí tí àwọn èèyàn bá kó jọ tí wọ́n bá jẹ́ ọgọ́rùn-ún tí wọ́n sọ pé mùsùlùmí làwọn àákà wọn fún wọn wọ́n wà lẹ́sà ní níhún eighty something oṣù tí mú wọn lọ́dọ̀ ọlọ́run bóyá àwọn èèyàn tó tó mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ ní mùsùlùmí inú wọn àdánwò tó bá àwùjọ tá a wà nísìnyí nìyí in tó fà á gbọ́. kótó di ká gbọ́ tó fà Islam kìí ṣe nǹkan tí kìí ṣẹ̀sìn tá a kà mọ́ pèpè lẹ́nu pé mùsùlùmí ni mí kò sì jẹ́ ẹ̀sìn kan téèyàn ó ṣe téèyàn ó tún mú nǹkan míì mọ́ jamuhun bẹ́ẹ̀nà lẹ́mútànà kìdọ̀ àwọn kan tó kọ́ntradìtì ara wọn kò ní jáde ọgbà lọ́dọ̀ náà ìsìláàmù tọ́lọ̀ ìfẹ́ràn nàbì sallallahu ta'ala sallam huwa al-islam lillahi bi tawfiq òní kí á mọ ọlọ́run ní àṣọ pátápátá pẹ̀lú ìròyìn àtorúkọ àti gbogbo ìròyìn ẹ̀ tó rẹwà àtorúkọ ẹ̀ tó mọ́ wàlùkòlóòsù mìíràn ṣì wàlè tí a lọ́wọ́ bí tọ́ àkáàtì tẹ̀lé àti ọlọ́run ní tó bá fẹ́ níbi tó fẹ́ àbí tí ò fẹ́ kákìsì wàlùkòlóòsù mìíràn ṣì káwá mọ́tò níbi ẹ̀bọ pátápátá eléyìí làwọn èèyàn gbọ́yé òun káwọn èèyàn ṣe Islam tó ní àwòrán nínú tí ò ládìí ọkàn tí wọ́n lè fi pàdé ọlọ́run ní tó fà nìyẹn àṣírìkù ẹ̀bọ. ẹni tí ó ń ṣẹbọ tí ń ṣe ìsìláàmù tá wí kò sí láàrin àwọn ẹlẹ́bọ ká mọ̀ kánbélé pépèsè mùsùlùmí wọn gbogbo àjọ ọkàn pátápátá ẹ̀bọ ló kún eléyìí ti ọ̀kan nínú nínú àwọn nǹkan tí a bà níbi ọrọ yìí nínú ọrọ yìí tó jẹ tó pọ ló ń kà tá a lè sọ ọ̀kan nínú tó kúrò nínú Islam àtàwọn àpèjúwe ẹbọ fi kọ́kọ́ yà síbi nǹkan méjì tí ẹbọ gbogbo ń bẹ dáadáa. àwọn èèyàn mọ̀ká àná ńlá nínú àánú ọlọ́run téèyàn bá ṣẹbọ ibi táyé tí wọ́n bá yé dé báyìí. wọn ò mọ̀ pé èèyàn máa ńlá èèyàn máa rọrọ̀ ọkàn máa balẹ̀ pẹ̀lú àánú ọlọ́run. tẹ̀bá kó èèyàn ọgọ́rùn-ún jọ tí wọ́n kọ́ra wọn ní mùsùlùmí bóyá lẹ́rìí mẹ́wàá tó gbà kó jẹ́ mọ́ tiraka jẹ́ mọ́ gbìyànjú lọ́nà mímọ́ lọ́nà tó tọ́ àwọn ọlọ́run òde bá mi bẹ̀. yóò ní àfẹ́yìntì kan àbábọ̀rúbọyè kan tó kanlẹ̀ jẹ́ pé ẹlẹ́bọ̀ hánrán ni tó lọ́mọ kébá tó lọ́mọ sábá tó lọ́mọ sáàjì afẹ́ ṣe àwọn ọ̀nà àrísìkì àwọn ọ̀nà ọ̀la. ọ̀kan eléyìí fojú hàn táwọn èèyàn bá bẹ̀rẹ̀ ní lẹ́bù díẹ̀ díẹ̀ ó lè mọ́ síbi kan tí wọn ò ní gbé gbẹ́rẹ́ gbà lára wọn torí pé ń wọ́là àtọkùnrin àtobìnrin kò síbi tí wọn ti ya wọn gbẹ́rẹ́. tí wọ́n bá tún fi lẹ́bù míì hàn pé ọ̀kan tún ga jù bẹ́ẹ̀ lọ ó tún yá nù ni. àwọn tí ń ta ọ̀gà àwọn tí ń ta kòlófò ògùn àwọn tí ń ta sẹ́yìn gbígbẹ wọn ò tà mọ́ torí pé lẹ́bùn dọ̀hún nìyẹn gbogbo ẹ̀yà àwọn ẹranko tá à ń sọ yẹn wọ́n ti fi tèèyàn rọ́pò ẹ̀ wọ́n ti fi tèèyàn rọ́pò ẹ̀ àwọn onípínlẹ̀jẹ̀ òòtà tó nǹkan mọ́. lẹ́bùn míì òun ní pín ṣẹlẹ̀ lọ́wọ́ kálu agbárí fún yàn kakó olówó lọ kájà bàbá lórí nǹkan tẹ́nìkan ní tipátipá. sẹ́mọ̀ pé àwọn kan digun wọ́n dira lórí wípé èwo ní kábẹ̀ náà sògùn owó ẹ̀dá lọ́dún tó wà gan ebi bá fi wọ́n kówó sí gbogbo ẹ̀ tó bá wà mẹ́ka pa wọ́n tó bẹ́ẹ̀ bí wa lọ́wọ́ àwọn òsì tó rí ẹ̀sọ́ pé àwọn òṣìṣẹ́ máa ń tìmọ̀ gbogbo ọdún bá lè dá sí àwọn náà sàjẹun mo wọ báńkì kan jọ kan ní ìmọ̀ pé mo tún lè bá àwọn òṣìṣẹ́ báńkì yẹn mẹ́mọ̀ ibi tí wọ́n ibi tí wọ́n yin tí wọ́n dàgbọ́n bolé yẹn dé àwa tá a máa ń wọbẹ̀ àtàǹtí wọn kó ewu ni o kò sí lógún mọ́fẹ́ náà ni táwọn Yorùbá gbàgbé báǹkì mẹ́ta gbogbo wájú ilé yẹn báyìí kò síbi tó fẹ̀ sí ìwé ìwé mímú lọ́wọ́ ìtí òṣojú kan bẹ́ẹ̀. ọ̀kan ní ká kọ́ owó lọ́sùn kílẹ̀ òtó mọ́ lóòrù kílẹ̀ òtó mọ́ àbí lọ́sàn kílẹ̀ òtó sú kọ́ lówó mọ́ bòwó nígbà ní lákòókò ẹ̀ náà ọ̀kan nìyẹn. ìjọba mú ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀rẹ̀ wọ́n fi mú ìsẹ̀mí àwọn àtà wọ́n fi mú wọ́n fi mú ìjọba wọ́n fi mú ìjọba wọ́n fi mú ìṣèlú lọ́yẹ́ fi burú tó báyìí gbogbo pé wọ́n á kó èèyàn kan wọ́n gbá èèyàn kan mú wọ́n gbóni tẹ́lẹ̀ àbí mú ń gbóni wọ́n wà tẹ́lẹ̀ tí nǹkan fi bàjẹ́ kọjá àlà níbo ni wọ́n wà tẹ́lẹ̀ àwọn kan fẹ́ bá mi ṣiṣẹ́ níjẹ̀ wá bí ajọ wẹ́ẹ̀lì jẹ́ wẹ́ẹ̀lì nìyẹn ọ̀sùnjẹta nìkan wọ́n láwọn ọmọ nǹkan sẹ́yìn dáadáa wọ́n ní ṣùgbọ́n ká tó lè bá yín lọ á fi ọwọ́ bí ẹlẹ́ fáwọn ìyàwó wa o mo ní kò sí tó burú bẹ́ẹ̀ ń fi owó ránṣẹ́ sí wọn o níjọ́ tá a lọ síbi iṣẹ́ gangan ni wọ́n lọ bá kówó fún wọn wọ́n bá sì wọ agboolé lọ dòní tí mo sọ yìí mo jáde wọn èmi ti bọ̀ nù àwọn gbọ́n.

ìtọ́ máa bí bàbá ńlá bàbá rẹ̀ dá kó wá máa wọn tí ọ̀nà nìyẹn kéèyàn ó kó nǹkan kókó akoto ẹni ẹlẹ́ni kókó ọ̀rọ̀ ẹ̀ kó bẹ̀ kó rẹ́rìn kẹ́ni tó ṣiṣẹ́ yẹn kó bómi lójú. àbáwọn ọ̀bàjẹ́ káàkiri orílẹ̀-èdè míì táwọn èèyàn ń ṣe wọ́n á ní ìwọ ẹbí wọn náà ẹbí wọn náà gbé London òun náà gbé London ẹ ti lo ẹ ti lo fifteen years bẹ́ẹ̀ ni lágbájá ọdún karùn-ún tó lọ nì. iṣẹ́ kí ló sọ fún òun ṣe lọ́hùn tí ẹ bá fẹ́ síjọba tó pèsè iṣẹ́ gangan lọ́hùn lórí orílẹ̀-èdè sàrúkà ní náà tó lórí tó wà níjọ àpẹẹrẹ ìkọ̀tí ìjọdún mẹ́ta lágbájá lòun náà ti parí pẹ̀tẹ́ẹ̀sì kan ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́nà halal ṣùgbọ́n àìbí yẹn gbáyé aburú bẹ̀ ló pọ̀ jù afẹ́ ẹsẹ̀ wá díẹ̀ iná ti fi mà afẹ́ tó wá pé ìjọba rẹ̀ ló pè ṣe aburú bẹ̀ ló pọ̀ jù dáadáa rẹ̀ ọ̀nà kan tí ń bí ẹbọ nìyẹn o ọmọ yẹn náà fẹ́ là òun fẹ́ là ní tipátipá máa ọ̀nù wọn ò nígbàgbọ́ pé èyàn á máa là tó bá dún pẹ̀lú ọlọ́run ọwọ́ àwọn akọ́sáàlì padà ó sọ pé Allahu Akbar ó kakora wọn wàláhì tí ọlọ́run wa ló tóbi jù wàláhì ó kakora wọn. wàlí islam laysa jam'un bayna al-mutanaqida àwọn nǹkan tó takora wọn pé òfìsì náà kó àwọn kó lọ wájú ọlọ́run ẹ wo àwọn òwe sẹ́yìn náà ń kàn páì tẹ́ bá pè tàbí fúnra yín lẹ́yìn yọ ìdóòsè mú lọ lẹ́yìn ọlẹ́ fúnra yín lẹ́yìn panabi tẹ pélé ò sé kó dé interview kò sé kó kò sé kó àwọn panel bìyẹn wà kó gbogbo nǹkan gbàrọ gbogbo gbogbo nǹkan burúkú yóò kọ lọ́wájú ọlọ́run òun dé o pẹ̀lú ẹ̀sìn ẹ̀ òun dé pẹ̀lú gbólóhùn Allahu Akbar kò lè tètè. ẹlẹ́ẹ̀kejì àwọn fẹ́ ká gùn lẹ́mìí ọmọ ádámọ̀ ò gbà wípé òun lẹ́gùn lẹ́mìí òun lè sì sì ìfàyàbalẹ̀ láyé tọ́wọ́ aláboró ò ní táwọn tí ò ní tẹ̀wọ̀n àfi kò ń ṣẹbọ kó ń kọ́ lọ́wọ́n bá tẹ̀. torí ẹ̀ wọ́n wá ṣe àjò wọ́n ṣoògùn wọ́n ṣe ẹbọ títí títí títí wọ́n wá ṣe wọ́n tún ṣe gbẹ́kúdè. mi wàá mọ tó fà á tó ń tàn fi kó láyé padà torí kò gbẹ́kúdè sọnù tó fi kú. mi ò mọ gbókùdì ètò ìrànlọ́ mọ́lákùn mọ́ mọ̀lẹ́kà tọ́lọ́run tọ́lọ́run tọ́lọ́run dá fún gba ẹ̀mí tọ́lọ́run ránṣẹ́ ni kódà tó bá gbẹ̀mí tán yín ti láwọn míì lọ́wọ́ ni tí ẹni kó gbẹ̀mí mi ò mọ gbókùdì ètò fẹ́ ràn mi ò sì mọ irú ọpọlọ táwọn èèyàn fi ń sin ọlọ́run tó wá burú débi wípé ọlọ́run fẹ́ kó o lo ogún ọdún àwọn kan wá ń bínú wọn ní mẹ́ẹ̀ẹ́dógún làwọn yọ̀ǹda ìrírú ọpọlọ tó burú bẹ́ẹ̀ láyé tó burú jù bẹ́ẹ̀ lọ́rí tó wáyé pé yẹn nígbà kan sọlọ́n ọlọ́run ní anẹ́sọ̀lọ́run sọ̀rọ̀ sọ́làn ó nígbà tá a kó ẹ̀dá yín jọ sínú yín ní àtọ̀ ogójì ọjọ́ ẹ̀jẹ̀ títí ogójì ọjọ́ bá ṣe ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a fi fẹ́ ẹ̀dá sí i tá a fẹ́ ẹ̀mí sí i tá a fẹ́ ẹ̀mí sí i lára tán lẹ́yìn ogójì ọjọ́ kẹrin lẹ́yìn wá gbọ̀n náà ó mìíràn the arba ìkàlìmọ̀ àwa kọ̀ọ̀kan mẹ́rin fún the captive riziki yìí wà ajálì òun náà ní méjì tí mo kọ́kọ́ dá kan yẹn bí ó ṣe lárúṣe kí tó láyé ní tí ó jẹ tí ó mú tí ó fi kó láyé wọ́n sọ fún un nínú oyún láì sí ìdí wàhájálì ìgbà tí ó ń lò láyé ti ń lọ tí ò tí ìwọnú ẹ̀ tó wà nínú àpòrùkẹ́ wọ́n sọ fún láì sí ìdí sáyé ẹnìkan wọ́n sọ pé wọ́n dẹ́nu ẹ̀ lógbòdò tí wọ́n pamọ́ lọ lọ́wọ́ ọlọ́run sí lẹ́gbà náà tàbí kò fura kò sí nǹkan tẹ́ ẹ lè fi ìsọ́dọ̀ ọlọ́run tó fi tẹ́lẹ̀ fi rí pa láì pásíkò àti ìròyìn àbùkù tí ò tọ́tọ́ lọ subhanahu wa ta'ala èyí ó sẹ̀mí dìgbà tọ́lọ̀ ni ó lò wàláhì làbí nǹkan tó kò láyé bẹ́ẹ̀ àwọn aláburú ti wà lóòótọ́ wọ́n lè pèèyàn lápẹ̀ta wọ́n lè sọ láta wọ́n lè sọ lálùbọ́sà kò mí ìpè kò lè kú kò lè àfẹ́tì ẹ̀ tó bá àfẹ́tì ẹ̀ kò lè gbẹ̀mí ẹ̀ yóò là torí kò ń kọ́ la sọ pé yóò gbẹ̀mí ẹ̀ ó dáná èèyàn sayẹta ìbọn náà wọ́n fi pa padà ìyẹn ti ń kọ́ wọ́n sayẹta fún ìbọn sì yẹ̀ nígbà tí ó kú láyé náà ìbọn náà pa ẹ sọ rízìn kò sí ìgbà yẹn nù nítorí pé peter sọ pé yóò bá lọ nìyẹn ẹ wá wo òkò tó ti ọmọ ádámà lórí wípé kí n lọ́wọ́ kí n sì má kú ẹ wo iye òkò tó ṣe wọ́n ẹ wo iye tí wọ́n ná sí nínú ìlànà ẹbọ ọ wà padà wá sí pé ibi tó ga lẹ́mìí tèmi nìyẹn akbar in one sense lẹ́yìn tá a máa béèrè àánú lọ́wọ́ ẹ̀ tí mo fún ni àbí tó lè gbà yẹn gbọ́ kó tó lọ mọ́ ọ̀sẹ̀ bọ́ òun ló tóbi jù lẹ́yìn tí mo dáàbò bo ni tó lè gbà yẹn gbọ́ kó tó lọ mọ́ ọ̀sẹ̀ bọ́ bàbá ọlọ́kà lẹ́ni ìbìyẹ́rì ìmúlù wọ́n hùwà hàlà kúlì ṣẹ́yìn kọ́dírù alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ọlọ́run ni mo dákú torí tẹ̀lé náà kú ọlọ́run tàn wá ní. wa kam min sahihin mata min ghairi illatin ẹ̀rọ bá ti ń kúrò láyé ẹ̀rọ ń sáwọn tó ti lọ́nà àwọn èèyàn wa lójijì lábàdì à ń gbọ́kú ara wa kò gbọ́dọ̀ ẹni ká sáyìí tàkà tó lọ wàká mi sàhíhì mẹ́ta mi ń rẹ̀ ìlàtì àìsàn lè mọ́ gbàwájú wàká mi ń sẹ̀fì mi àṣàhìnà mi ná dáhà aláìsàn ó sì sàìsàn fà á títí ọ̀padà lágbájá ńkọ́ àwọn sọ pé ah, wọ́n wà ń Kàdúnà ń sìn Kàdúnà ń gbilẹ̀ pé tí wọ́n ti bẹ̀ láyé torí àti fẹ̀mí sí pé yóò ti kú ibi táìsàn bàjẹ́ ó ti gbádùn ó ti pín sayé mi lọ. ètò ọlọ́run ó dìgbà tó ń lò mọ́ kẹ́ta bá kó láyé tá a bá gbà pé méjèèjì ọwọ́ ọlọ́run wà kí ló fẹ́ fẹ́ bọ́ ṣé kàmí ìtúnlẹ̀ fà kí la fẹ́ rí nǹkan mọ́lẹ̀ fún inú kí n lè gùn lẹ́mìí tàbí kí n lè rọrọ̀ kí n lè máa ta wàràwàrà kí mo fẹ́ rí nǹkan mọ́lẹ̀ fún kí ni wọ́n fẹ́ kọ́ ní gbẹ́rẹ́ fún kí ni mo fẹ́ máa pe àkàkù burúkú fún kí ni mo ní bùkátà sí nínú ẹ̀ láti máa dẹ̀jẹ̀ sílẹ̀ nígbà kan wọ́n ní kẹ́ pàjá wọn ní ẹpẹran èèyàn wọn pa báyìí ẹ̀jẹ̀ àwọn èèyàn ti kọjá àdúlẹ́bù yẹn ti kọjá àwọn kan pèpè sí next level lórí dáadáa àwọn kan gun level mi lórí aburú. lè lásàrò ìṣẹ̀rí ìdíbi tí gbìyànjú jẹ́ ibi tí gbìyànjú jẹ́ ọ̀rọ̀ yìí sí ni pé àwọn èèyàn tí ń ṣe sọ̀láàtù náà ni tí ń ṣe hajj wọ́n wá dé stage pé wọ́n wá fi bò mọ́ o wọn ò fi ẹbọ bò mọ́ báyìí sábà wà ní ẹgbẹ́ àwo wọ́n sọ fún àwọn àmì àwo sábà wà ní àwọn ẹgbẹ́ àwọn èso àlùjọ̀nú wọ́n sọ fún àwọn àmì ẹgbẹ́ àlùjọ̀nú sábà wà ní àwọn òfìdán wọ́n láwọn wà ní àwọn òfìdán wọn ò fi bò mọ́ báàbò là àyìnbó àyìnbó ti mọ̀ sáàjì àwọn ìmọ̀ wọn sáyà tí wọ́n sáyà sí ńláńláńlá wọn ò fi bò mọ́ kódà àwọn obìnrin sì yan rẹ̀ wọ́n sì ní wágọ́n tó pọ̀ lẹ́yìn wọn láwọn ti ń tẹ̀lé wọn ó dáná kí lọ́ọ́ fẹ́ di tíra fún kí ni túmẹ̀ náyà ìfi ọ̀rọ̀ ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ abala kan nìyẹn ìfọ̀rọ̀ ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ ọkọ̀ koran sínú sínú ewé ojú ewé ó fi gbẹ́ra ìgbé adìẹ tàbí ìgbé èèyàn wọ́n fi kọ́ ẹ́ lọ́mọ lọ wá ìgbẹ́ gbígbẹ́ wá iná wọn lọ̀ fún un omi inú bàtà ń nú mọ́ wọ́ sí tọ́mọ tẹ̀mọ́lẹ̀ èmi wọn nínú fọ́ sálángá tàbẹ́ pílò kílò ń ṣe ń bẹ̀ wọ́n ní lóun lálàkàlà tó pírà ló wá kàn fihàn rírọ rí gbogbo ọ̀rọ̀ àlákàlà àwọn àdìkárù náà ó ṣe tíra yóò tóbi kò ní tóbi ni ó tó tíra kan lọ́tọ̀ fihàn lè kọjá dé kéèyàn ó tẹ ọ̀rọ̀ yẹn lójú pẹ̀lú àlàyé ẹ̀ ó mọ̀ pé tànádìnù kò kàn ọ́ sallallahu alaihi wasallam àwọn kò kàn wọ́n tí ń ṣe bẹ́ẹ̀. àwọn àkàtú burúkú ń bẹ lẹ́nu àwọn àdìkẹ́ àrùn jẹ́ ní abirọ́pọ̀ ẹ̀ tọ́lọ̀ ń pẹ̀lẹ́sìn fún wa. ó rọrùn fún gbogbo ẹni tó mọ kéwà àti tó mọ kéwù tẹ́ bá wo àwọn àdìkárò ẹrù pé wọ́n lè kó mẹta mẹrin márùn jọ tí ń ṣiṣẹ́ kan náà omi òkú omi ogun lẹ́nìkan bá lọ́wọ́ mọ kéwù tó sì rí kékeré ṣé mùsùlùmí kan bẹ nísìnyí yóò ni o ni o tí o mọ kúlù wà lọ tí o mọ kúlù àwọn rọbì fara kúlù lẹ́yìn ìgbà tó bá ti pa ọwọ́ rẹ̀ méjèèjì pọ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ tó sì kà torí pé ń wá ìdáàbòbò tó bá tẹ̀ jẹ́ pé àyà méjì tó parí sábìbà kọ́ra bá gbìn yóò rí mi ìdíogun. àbí kúlẹ̀ àwọn rọ́bì fálàtì àti nọ́ọ̀sì tó wá gùn wọn ni bísímìkà lọ́hùnmá àmúkù àyà eléyìí nǹkan kò tó ìlàjì láyìn kò tó ìlàjì ìlà kan bísímìkà àmúkù àyà ó sì fẹ̀ ó ti gbẹ́lẹ̀ padà náà kò tó mọ̀ yẹn a lè má tẹ̀lé àti kò sí níbi sọ̀lá ti wa ìjọba ń sàdárò lẹ́yìn sọ̀lá tó ka ayáàtì kò sí ńgbà tó dẹ́sùn ó parí tí gbàgbọ́ ò bá rọ̀ ọmọ lókù. àwọn èèyàn ṣe bí ńgbà tó ń bá gbẹ́ ẹbọ lọ́bì kan àbí tó ń bá rí òhò lọ́bì kan lóru lòun tó dẹ lẹ́bọ̀ọ́. wọn ọmọ wípé ẹ̀bọ fẹ́ jújù bẹ́ẹ̀ lọ nínú rẹ̀ bákan náà àwọn èrè máa pe àwọn tó ti kú àwọn kan ti ń bẹ láyé lórí ìjókòó tẹ wà lẹ́tí ń pe bàbá kan tó ti kú àwọn kan ti ń bẹ láyé ẹ mọ̀ pé ti dé lórí ìjókòó tẹ wà táwọn bàbá ìbá ń bẹ láyé ọlọ́ba wọn ní bàbá mo tẹ pé mo ráàyè rí yín ẹ̀bẹ̀ lọ́n fún mi kí lọ bá wa ẹ̀bẹ̀ lọ́n fún mi ẹ ti wàá ń bẹ láyé àwọn àfa ṣe bàbá kan níbi tí ẹ pé ọlá rẹ lẹ́ẹ̀fì rọrọ̀ ọlá rẹ lẹ́ẹ̀fì ẹ ti kò sí ẹ̀ lè sọ bẹ́ẹ̀ fún ànábì sallallahu ta'ala sallam nígbà tí mbẹ láyé àtìgbà tó sì mọ́ we are not authorized nígbà tí ànábì mbẹ láyé àtìgbà tó sì mọ́ sallallahu ta'ala sallam òjíṣẹ́ ọlọ́run náà ló sì sọ bẹ́ẹ̀ kó jókòó láyé lọ́rọ̀ bá kílẹ̀ àlọ́ bá lójú táwa ló tó ta ló dàbí rẹ̀ nígbà tó jò dá nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó bẹ lọ́hùn a máa bẹ lọ́hùn fún wọn tó jò ó sì rọ̀ kìí ṣe ẹ̀kan péré àtàwọn nǹkan míì ti máa bẹ lọ́hùn títọ́ náà sì máa ṣe kíákíá nípa àtòjò nígbà tí ò sójú sí ọlọ́run láyé mọ́ wọ́n lọ bá àbá wọ́n ní òjúṣe ọlọ́run máa ń bẹ lọ́run fún wa nígbà tí ń bẹ láyé nígbà tó jò bá dá sílẹ̀ gbẹ báyìí ẹ bá wa bẹ lọ́run tó jò rọ̀ àwọn tí ń sọ̀rọ̀ yìí ń bẹ mọ́sálásí ànábì sàárè ẹ̀ sì ń bẹ̀ ń bẹ̀ sàárè dojú kọ wọ́n gbàgbọ́ yẹ wọ́n gbàgbọ́ ẹnìkan kan náà àwọn lárúbáwá ò ṣe tọ̀wá kò sàárè ànábì ní ẹni tẹ́ hajj ni àdélọ́dún yìí ṣé yí ipò sàárè ànábì là ń bá lọ sí Mọ̀dínà àbí tí ẹ sálámà tán tẹ pẹ̀yìn dà tí ẹ bá sálámà sábà kíra àti umaru kan rọ́bì aláwọ̀ sálà àti mọ̀ tèmi tá à ń bá lọ Mọ̀dínà nù ṣé yípo sàárè bá ṣe ń ṣe tọ̀wáàfù káàbà là ń bá lọ Mọ̀dínà wọ́n ń ṣe tọ̀wáàfù sàárè lónìí láwùjọ ti wáyé lógúnmọ̀sán nìbàdàn lẹ́gbẹ̀ẹ́ lóṣogbo ẹ̀sọ̀ lùkàn tí wọ́n ti yípo sàárè ẹ̀sọ̀ lùkàn tí wọ́n ti wọ́n ti gbókù pamọ́ torí pé wọ́n fẹ́ ṣe é sí mẹ́mbẹ́ ṣé lọ́rin ní àbígbá àbúgbọ́sọ àbíbàdàn àbẹ́kọ̀ọ́ ìlú ẹsọ̀ yóò kan tí wọn ò ti gbé òkú àwọn èèyàn àwọn àfa àpamọ́ sí mọ́sálásí àbílé tí wọ́n ti àbádọ́n orítẹ́ borítẹ́ ti gba ìyìn tó ní islam àti nínú nínú mẹ́sẹ̀gì ẹ̀sìn islam bí orítẹ́ ti gba ìyìn tó akọ́lé kọ́lé kọ́lé kọ́lé kọ́lé àrórítẹ́ kọ́ sáàsì ní kankan mí ju ẹnu ẹnu omi tá a bá fún wa lórítẹ́ lọ dárò làákírọ̀ ilé ìgbẹ̀yìn bàbá tẹ̀ ní mọ́sálásí kọ́ ṣé kò yẹ ká kó rí tẹ́ torí pé gbogbo ilẹ̀ ní mọ́sálásí tó bá yẹ pé léwu láti kọ́ mọ́sálásí orí tẹ́ ń kọ́ oríṣẹ́ iná kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wà tó nítumọ̀ yìí wọ́n àbádọ́ àwọn ògbókù lọ torí wọ́n fẹ́ sin àwọn torí àwọn wọ́n fẹ́ sin wọ́n fẹ́ máa jọ́sìn fún àwọn tó kú yẹn tí wọ́n bì níbù tó wọ́n lámìlaka a lè pè wọ́n láti ibi ilé wa tá à ń gbé tí wọ́n sì máa dáhùn nínú sàárè àwọn onítọ̀rẹ́kọ̀ yìí dì náà eléyìí o àti tẹ́ bá ń tàn yìí wọ́n sì lè sọ ń gbangba àwọn tó àwọn kò kí inú wọn sọ ń gbangba pé bẹ́ẹ̀ ni àwọn lẹ́tọ̀ọ́ wọn tán ti dá àwọn sàárè àmọ́ tó ti dìbò kí inú wọn ó tàpọ̀rọ̀ yẹn ni mo sì sọ yìí ẹbọ ni ọlọ́run wọn làtàdé màmá àlọ́ àhàdà ẹ̀ ń pẹ́ ọlọ́run ẹ̀ tún pẹ́ lómi ẹ má dẹ́wọ̀n nínú nǹkan tó gbóyàn kó olóòtú láàrùn sẹ́yìn ó dìde bọ́ wọn wà ń bẹ̀ wọ́n gbé òdìdè láàrùn mùsùlùmí jọ̀gbẹ́ rẹ̀ kìámọ̀ nìyẹn nínú rẹ̀ àdìsíbáàbù ṣe mi mà já àbí rọ̀ṣúlù sọlọ́lọ́ ọ̀sáàrọ̀ sọ́là àwọn èèyàn máa fẹ̀sìn Islam ṣe ẹ̀yẹ àtàwọn ìlànà ẹ̀sìn rẹ̀ wọ́n á máa fi ntọ́lọ́ ń pè lẹ́sìn gan ṣe ẹ̀yẹ wọ́n á sì máa fa àwọn tí ń ṣe ṣe ẹ̀yẹ àwọn kan ṣe bẹ́ẹ̀ lójú ayé ànábì náà títí wọ́n bàjẹ́ o ayé àti sọ̀kalẹ̀ ń pa wọn ẹni tí ò bá fẹ́ àkọ́kọ́ ẹjẹ́ bá fi fi ẹ̀yẹ́ tó mọ̀jọ́ lápá lára òun òun mo fi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ìhà táwọn èèyàn kọ sẹ́sìn kò jẹ́ kí àwọn èèyàn tí ó sìn náà náà lálàáfíà tó nǹkan láti sẹ̀sìn wọn wà please wọ́n gba ìgbé ẹ̀sìn ọlọ́run ni àwọn gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n wọn ò ayé mú wọn pàpà mọ́ra wọn ò fẹ́ gbọ́ tiwọn wọn ò fẹ́ sàfọ́ fẹ́ràn káàdé ní sọ̀rọ̀ subhanallah ẹ dákun ẹ máa kàtà náà bí o sallallahu sẹ́yìn pé wọn ò ta fún wọn ò fi ra lọ́dọ̀ ẹ̀ torí Islam kàǹtẹ̀ wọn ò sì kọ́ ọmọ fún wọn wọn ò sì fẹ́ mọ́ ń bẹ̀ ẹ wò bí ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ nineteen two thousand and nineteen là ń sọ wà ní sáré bẹ́ẹ̀ fọmọ fún oníṣòkòtò péńpé wọn ò fọmọ fáwọn tó gbà fún ànábì sallallahu alaihi wasallam wọn ò sì fẹ́ mọ lọ́dọ̀ wọn wọn ò tajà fún wọn wọn ò sì rà ń bẹ̀ láyé iná ni tí ò ti parẹ́ yìí lánàá bí wo sallallahu ta'ala sallam ẹ wo sallallahu ta'ala sallam ní gbogbo ojoojúmọ́ ayé táyé òbí kan ẹrẹ́ nìkan tó ní ìbẹ̀ láyé òun náà ni wọ́n hùwà tá à ń sọ yìí sí ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó fi gba yìí tó bẹ́ẹ̀ kò ṣẹ̀ ìsìláàmù ló mú wá ọ̀ríjínà súnà ló mú wá ọ̀ríjínà àwọn èèyàn rí kó le wọ́n create kírètì fake fake yẹn ò ṣe gbé dọ́dọ̀ ọlọ́run kò ṣe gbé yọjú ẹni tí ń ṣe náà ti mọ̀ tàbá ń wo tí bàbá wa nàbí ṣe ní ìkáyé tó sallallahu ta'ala sallam ẹ mẹ́nìkan wá tó tún dàbí irú ẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí ká tó mẹ́nìkan wá tó dàbí ànábì sallallahu ta'ala sallam nínú ìtàn ayé nínú ọmọ ádámà kò sí tí ìbá sọ ṣáájú wa láyé àtàrí yìí yìnyín ó ti parí yìnyín ò parí ẹjọ ní kò ní parí òun náà ni wọ́n wá wọ àwọn àwà tá à ń sọ yìí sí nígbà tí wọ́n wọ àwọn àwà yẹn sí kí lànà bì ṣe lẹ́sẹ̀ ìbéèrè nìyẹn ẹ dákun ẹ máa bẹ àwọn yẹn léèrè. súnà tó mú wá náà ló wọn. ara ni àwọn tí wọ́n ń gbà gbà náà ara ni àwọn tó wọ́n fi òjíṣẹ́ ọlọ́run wọ́n fi alukoran ṣe yẹ̀yẹ́ àtàwọn tó ń ha sórí ọlọ́run aṣọ ayà ìkàlẹ̀ àyà ọ̀rọ̀ tó lè fún tún tàṣàṣì hùn ẹ yìí tó bá tọ́ sí kẹ́ẹ̀fì sí ń bẹ̀ àbí koran àbí anabi sallallahu ta'ala sọlá bá ní àwọn tó yẹn sọ àwíjàre pé àwọn ń ni àwọn ń pé kòránì wo wọn àwọn oníkùn jèkètè jèkètè lásán bí sọ náà nìyẹn àwọn oníkùn jèkètè tó ń pa ha wo ha. àyà wa sọ tó káwọn èèyàn tó lórí ànábì àyà ti ṣáájú ṣáájú àwọn èèyàn lórí ànábì sallallahu àwọn wá lọ sọ́dọ̀ ọlọ́run láti lọ sọ pé àwọn ń sàwàdà ní àwọn òmíì ni ẹ èsì táwọn ní wọn fún wọn àyà koran ni láta àfábírú ẹ lọ́rọ̀ mọ́ o kọ́díkà fọ́rọ́ tún bá dà yìí máa nìkan kèfèrí ni ẹ ti di kèfèrí ọlọ́run ti kọ̀ yín ẹ wọ́n sì di wọ́n di okùn wọ́n di ìjánu rà fún mi ànábì wọ́n lọ́mọ́ wọ́n ń wà ní ọlọ́run ọlọ́run ò sánú wọn ikùn rà fún mi sì ń dà lórí wọn pé à ń ṣàwàdà ni à ń ṣàwàdà ni à ń ṣàwàdà ni. bákan náà làwọn tí wọ́n wá ìdájọ́ lọ síbi nǹkan míì tètè ìlànà ọlọ́run nínú pa àgbáyé ó sí méjì èyí tó burú jáì òun ni kámẹ́rọ̀ fáwọn kan ṣe olùmọ̀ kọ̀kọ̀ kámẹ́rọ̀ wádìí kọ̀kọ̀ káàkiri ẹ sì ń sọ pé Allahu Akbar àyẹ̀wò wádìí tó rọ́pọ́n kálé kò sọ́nà tí wọ́n gbà wọ́n ń wo omi wọ́n ń wà tẹ́lẹ́wọ́ wọ́n ń wọ́n ràwọ̀ wọ́n ń wọ ahọ́n wọ́n ń so kọ́kọ́rọ́ mọ́tò hàn wọ́n ń di tírà bẹ́ẹ̀ náà ni fá bẹ́ẹ̀ náà ni yanrìn àtọ̀pọ́n rẹ̀ afáwa kan ó ní òkè sára rẹ̀ kò yẹ kí téèyàn bá fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àpadà sí aburú kò yẹ kó o jẹ ìpẹ̀ kó o fèpẹ̀ ṣeré lọ́mọdún kan ọmọdún méjì kó o tún mọ fèpẹ̀ ṣeré lọ́mọ fifty forty ọmọ sixty seventy wọ́n tún gbọ́n wọ́n tún gbọ́n ìpè sínú ọpọ́n fún ọ ọ tún tàn kò yẹ kó wáyé lẹ́ẹ̀mejì ní ìgbésí ayé ọmọ yẹn àfẹ tó bá ti sì rìn tó sí lójú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam agbọ́ ti gbẹ̀ ìwé ànábì sallallahu alaihi wasallam ọ̀nà ṣe gbẹ̀ ìwé kò kàn fẹ́rẹ́ burúkú gbẹ̀ ìwé ni ó fẹ́rẹ́ mọ́dé wọ́n fẹ́rẹ́ káàkiri àdúgbò kò jábọ́ láti sánà wọ́n wá ń tan ìpẹ́ lọ́mọ ọdún kan ọmọ ọdún méjì ó tún tan ìpẹ́ lọ́mọ seventy years ó wá tan ó wá tan ìpẹ́ tán ó wá ní ntòsẹlẹ̀ ní pé báyìí báyìí báyìí ni àwọn èèyàn sì àwọn èèyàn sì gbádùn owó ẹ̀ gan táwọn ti sàfẹ́kùn kankan wọ́n pàdánù kankan báyìí ó di ilé aláyẹ̀wò táwọn fẹ́ búra ó ní ká máa wádàá àtìbọn kiri ó yẹ ẹnìnàbọn kalẹ̀ ẹnìnàdá kalẹ̀ ẹni tí yóò bá kópa ń bẹ̀ wọ́n fura sí i. Ọgọrọ àwọn èèyàn náà padà sí mọ́sálásí pé Allahu Akbar Ọgọrọ wọn sọ pé la ilaha illallah wọ́n lè jó omi wọ́n lè bomi kan wọ́n lè bomi wọ́n lè bu omi omi ìṣẹ̀lẹ̀ ẹ̀rú kan wọ́n lè ju kankan báyìí sínú ẹ̀fí kálukú gbé emu. ẹbọ yẹn lóríṣiríṣi abala kejì kéèyàn wa máa gbé lọ Si ibi tí ọlọ́run ò fìdájọ́ tì sí gan nídájọ́ àlànà rí bá a ṣe ń lọ ayé ńlọ fà tó fi jẹ́ pé gbogbo ń dáhùn sínú sẹ́mi ayé wa pátápátá àti nílànà ọ̀tọ̀lọ́run tó ṣe déédéé súnà ànábì sallallahu alaihi wasallam àbímọ akú aláya atúká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afẹ́ tà afẹ́ rà àwọn èèyàn fi kàn mí rọ́pò ẹ̀ nítorí wọ́n fi rọ́pò ẹ̀ yẹn ìdájọ́ mi yàtọ̀ sí tọlọ́run yẹn tó wá fi kọ́ lọ́run máa dájọ́ kíákíá bí ìgbà kan bá a fi kànú alukuran kẹrin a lè sí láyé mọ́ a sì ní lọ́wọ́ọ́rọ́ torí pé àwọn tí ọlọ́run parun gbà kan nígbà yẹn ń wò lọ́wọ́ọ́rọ́ wáyé lónìí lè mọ̀tọ́ fìfì àwọn kan wọ́n máa ń wọ̀nyí wọn nǹkan kún lọ́lọ́run pa wọ́n sí. àwọn kan àwọn ọkùnrin àtọkùnrin wọn máa ń bára wọn lò ní àwọn kan àwọn obìnrin àti obìnrin wọn máa bára wọn lò ní àwọn kan wọn máa dín òṣùwọ̀n kù wáyélù sì ní tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ sóra yẹn àyè kan nù náà ní jẹ́rẹ̀ lílùmùtọ̀ fìfì gbogbo àwọn nǹkan yẹn wọ́n ń sẹ gbogbo tọ́lọ̀ nǹkan àwọn yẹn kan run sí ọwọ́ ń ṣẹlẹ̀ láwùjọ nísìn sọ ẹ kọ́ ọlọ́run máa máa yé ọlọ́run sì sí lóhùn nípa ìrun mọ́ títí táyọ̀ fi parẹ́ bí sì máa pa àwọn ìjọ àti ìran ìran ìran bí máa pa àwọn ohun gbà kan ìgbédájọ́ lọ bí nǹkan míì yàtọ̀ sí ìlànà ọ̀tọ̀ náà wà nìyẹn bó láti wá fẹ́ describe kankan àbá fẹ́ sọ pé bá ti fẹ́ tajà ní bẹ́ẹ̀ ti sọ pé bá tọ́ lọ́wọ́ mu yẹn ọjọ́ ò lọ bẹ́ẹ̀ business ò lọ bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah àǹtùmọ̀ àlàmú àmìlá ẹ̀mọ̀jọ́ lọ́wọ́ lọ́ni nínú títà rírà tán bá sọ pé ìtàkùn òtọ́ kò tọ́ náà nìyẹn nínú àjẹ àmọ̀ tábánì ìtàkùn òtọ́ kò tọ́ náà nìyẹn ọwọ́ jẹ́ pé nǹkan tábà rí kó lè pa lára ara wa sá fún níta lè gbádùn tó yẹ pé ìpalára spiritual wà ń bẹ̀ á sá fún wọ́n ní ká wọ́n ní kí a mọ̀ mọ̀ wọ́n ní tarítarí ó lè pààyàn àtàwọn nǹkan táwọn èèyàn máa gbéjẹ tí máa pa wọ́n ẹni tí ò fẹ́ kú òde bẹ̀ tóró ti mọ̀ pé àlùjámọ̀ sòsé ni nǹkan míì náà wà tí ó pààyàn run bọ̀tẹ̀ yìí wọ́n enjoy yẹn nígbà tí yẹn bá lò wọ́n lò yẹn bí oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń gbà tí wọ́n ti ń lọ́rọ̀ àbí tí wọ́n ti ń wá ààbò nínú rẹ̀ tá a gbọ́dọ̀ kíyèsí òun ni fífi sọ̀láàtù lẹ̀ bọ́ọ̀lù yóò ti máa jẹ́ mùsùlùmí tí òní máa ti sọ̀láàtù máa pé adásìkan dákan sí gan kò sínú ọjọ́ǹkà táwọn ènìyàn náà kátó wa fẹ̀yìntì ò sì sọ̀láàtù rárá tí sì tí wọ́n sọ tí wọ́n fi ń sọ pé mùsùlùmí ni kéèsì kírun ọlọ́run sọ nípa àwọn èèyàn kan pé fa ìntàbù wa àkọ́mù sọ́lá àwọn àtàwù zakẹ́ àfàkálù sẹ̀dí láwùn àwọn tí wọ́n gbógun tì wọ́n wà nẹ́bí àtàwọn sàádé rẹ̀ fa ìntàbù tí wọ́n bá ti túbá wa àkọ́mù sọ́lá wa àtàwù zakẹ́ tí wọ́n ti ń ṣe sọ́lá tí wọ́n ti ń yọ zakẹ́ àfàkálù sẹ̀dí láwùn ẹ má bá wọn jagun mọ́ o ẹ fi wọ́n wọ́n ti dẹni re wọ́n ti dọmọ ìyá yín ọlọ́run tún sọ ọmọ ayà mi ọlọ́run ní fàyìntàbù wà àkọ́mù sọ̀lá wà áàtàwù zàkà fàyẹ̀kúwánù fún fìdí tí a bá ti ń sin wọ́n yóò zàkà wọ́n ti dọmọ ìyá yín ọlọ́run sọ nípa àwọn èèyàn kan wọ́n ṣẹ̀ṣẹ̀ tó pọ̀ àmọ́ wọn gẹ́gẹ́ ni wọ́n confess wípé kí ló pàtẹ́yìn fi dèrò náà lónìí máa ń sàlẹ̀ àti àkóhùn fi sọ́kọ̀ ẹ̀sìn dọmọ náà rí kí ló fà wọ́n ní lamina ominali musolli àkọ́kọ́ tí wọ́n ti bear witness against themselves àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ ni pé àwọn èsì àwọn èsì sọ̀rọ̀ àwọn ike ńlá yìí wọ́n tún sọ àwọn kan míì lamina kunna musolli wà lamina kò nusi ẹnìkín wà kunna nakudu máa lè kọ ìdín wọ́n tún sọ níbi pé àwọn ọmọ fọ̀rọ̀ ọlọ́run ti ẹ̀yẹ àti súnà ànábì gbogbo ẹni wọ́n sọ àmọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ni wípé lamina kunna musolli àìkírun ló fà táwọn àbújọ ọmọ náà ó lẹ́sìn máa pẹ́ ní sí èsìnú mùsùlùmí gbàgbé jẹ́ pé iná ní padà lọ́nà pàbọ̀ sí. a ní bùkátà sí ká kéè sára káwo gbogbo àwọn nǹkan tó jẹ́ pé awúrúju Islam ni ó lè ló lè fa ló lè lèyàn lè gbé dárúkì àmà nítorí ẹ̀ ọlọ́run ní ìnàlẹ́dínà ìsádùn àlá àdìbárìhìn mìbáàdì máa tàbáyé náà nìhúdà àwọn tó ń kó lójú ọ̀nà tọ́lọ́n tí wọ́n ti tẹ̀ kó lójú ọ̀nà ẹ̀sìn Islam àṣàyètọ́nù sáwọ́ aláhùn amúlà aláhùn èṣù ló rà gàbọ̀ wọn o èṣù ló mú wọn má bẹ́ o dàlẹ́ka bí anáhùn kọ́ ló lílẹ́dí iná kẹrù mọ̀nà zálàlọ́ ọ̀sánú tí ẹ̀mú ẹ̀fọ̀nà ẹ júwe fún wa ẹ̀ẹ́kà ń ṣe báà lè báyìí kópa ni kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n sì tún padà sọ́dọ̀ Ọlọ́run. fàkẹ́ ìfàyèdátọ̀ fọ́ọ̀tì húmù ìmọ̀lá ìkà táwọn yẹn bá bá báyìí kú táwọn tí mọ̀láìka gbẹ̀mí wọn yàtọ̀ ìbú náà wòjú àwọn àdìbàrọ̀ hàn sátìbọ̀tán rí ni táwọn mọ̀láìka wọn ti ni yàtọ̀ ìbú náà wòjú àwọn àdìbàrọ̀ hàn tí wọ́n gbá wọn nímú nígbà nínú sàárè tí ó sì máa lọ bẹ́ẹ̀ títí dálíkà máa lọ́wọ́ fìdé dálíkà bí anahum tabahu ma ashata Allah kí ló fà ní pé wọ́n tẹ̀lé nǹkan tó lè fàbínú ọlọ́run wọ́n fọwọ́ fàbínú ọlọ́run wọ́n kárí òhúrù bí wàhánà wọ́n kórìíra tó lè fàyọnú ọlọ́run ibi tá a ti ń pẹ̀rọ sáfẹ́sì ká ní faradà nìyẹn wọ́n kárí òhúrù bí wàhánà fa áhàbàtọ̀ a'malahum níṣẹ́ bá bàjẹ́ nítorí ẹ̀ ọlọ́run ló mọ̀ jẹ́ kí sẹ́wọ́ bàjẹ́ o. ẹ ibi tẹ́lẹ̀ bá ti di ẹrù ẹbọ kalẹ̀ nígbà a ti wà láyé báyìí tá a sì ní chance àǹfààní tá a ní ni pé a pọ̀ka kú eni ẹni tí bá ń pọ̀ka kú tí ó sì bá bẹ̀ lọ kò lè ọlọ́run ẹ̀rí ló jẹ́ ká mọ̀ ọ́ kan téèyàn lè fi sọ yẹn bí kẹ́ bá tẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run pé kò fi aburú lẹ̀ títí tó fi ń pọ̀ka kú tó sì kú àbí ńgbà tí ń pọ̀ka kú tó yẹ ni ó bá lọ ní wá ení ìyẹn ò tí ì ṣẹlẹ̀ sẹ́mi àtẹ̀yìn bá ti ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òòrùn yọ níbi tí mo kẹ̀yìn sí ó sì ń wọ̀ níbi tí mo kọjú sí tó bá ti kó lọ yọ níjọ́ kan níbi tí ti ń wọ̀ gbogbo ẹ̀dá tí ń bẹ láyéjọ́ náà ọlọ́run nígbà wọn mọ́ ọlọ́run ló sì mọ́jọ́ náà kò sẹ́nìkan tó lè sọ kò sẹ́nìkan tó lè sọ méjèèjì ò tí ì wá lẹ́nìkan ibi tó ń yan ọlọ́run lórílẹ̀ yìí irú òun kọ́ lọ́run tó ń túbá rárá túnú kó lè yá ìbàjẹ́ lẹ́dí náà asrafu ala anfusihim la taqnatu min rahmatillah ọlọ́run ni ẹ mẹ́jọ afẹ́ fún olè foríjì yìí innallaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ tó fi dórí ẹbọ bó ṣe sáà ti ṣàforíjì yẹn o kò dáa ká bẹ́bọ kù ẹja mánéjì ayé yìí gbogbo wa every one of us is manager ẹja mánéjì kárí pé wala tamutunna illa wa antum muslimun ìtẹ̀yẹ̀ mọ́ fún ní tó bá gbà ní Islam ìfaradà ìnira táyé màá rí i pé mo jábọ̀ rí fọ́lọ̀ Islam ni ṣùgbọ́n ká máa wá rúgbó táyé pọ̀ mọ́ra wọn tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ gbọ́ tọ́lọ́run wípé ta ló tiẹ̀ lọ tó ti wàá bọ̀ rí tẹ́yìn sọ pé iná ń bẹ àlùjánnà ń bẹ maximum ẹ̀dá ọlọ́run tó wà lórí ilẹ̀ ayé ló gbà pé iná ń bẹ àlùjánnà ń bẹ èèyàn péré títí ò lè tá à lè lákàtí pa wọn ni ò sọ̀rọ̀ iná àtàlùjánnà náà ibi láti mọ̀ pé òdodo lọ̀rọ̀ Ọlọ́run bá nìyẹn bẹ́ẹ̀ wọ́n bá kéré láti sọ́kàn ẹ̀já lọ túnú tóbi dórí oúnjẹ tóbi dórí àdó tóbi dórí gbẹ́rẹ́ tóbi dórí tíra tí wọ́n dì àwọn tí wọ́n wà ńlá ìyẹn wọ́n ìfẹ́ ká sọ̀rọ̀ yìí wọ́n ìfẹ́ ká sọ mo sọ fáwọn èèyàn kan nítorí wá pé láyìn tó tọ́ ni tó wá pé láyìn tó tọ́ ni èmi gan mọ̀ fúnyàn ní jíìpù èmi tí mo ń sọ̀rọ̀ tí ní kankan tẹ́ ń wò yìí màá mọ̀ fúnyàn ní ayọ́kẹ́lẹ́ tuntun nígbà tí àwọn olówó bá ń sọ pé a fẹ́ kí wọ̀láhì àfáàní rọ́bìlìkà a fẹ́ kí o máa bá a kópa a fẹ́ kí o máa ṣiṣẹ́ fún wa sẹ́mọ̀ pé àwọn oníjàlàbí máa wá ní wọ́n tòró olówó wọ̀ ni tó ń sọ pé lágbájá ni sábà sọ pé àfa lágbájá ni oníjàlàbí lágbájá ó ti gbayì lọ́dọ̀ wọn báwọn sẹ́ni yẹn bá dé yẹn ńlá kán tó rí wọn wọ̀ iṣẹ́ ni èmi yìí wà nú ẹni táwọn tó nípò tí wọ́n lówó sọ pé what is your budget mo fọ ọlọ́run tí ò pé méjì búra I did not answer their call torí ìlè gbádùn mọ́tálùkì amọ̀fìdé ìsì lówó ìní kankan ẹnìkan sọ pé tí ọba dáwà náà tí sẹ bá ń jẹ màá tún mú ọmọ ẹnìkan ní Nàìjíríà ẹnìkan sì ti tó nínú àwọn tó wà lókè. Okay àwọn èèyàn sì wà lókè tó wà níkàáwọ́ ẹ̀ lóòótọ́ tán dojọ́ rẹ̀ ara wọn. so níbi eléyìí àpadà sí aburú ní òjẹ àtúbọ̀tán àtúbọ̀tán rẹ̀ ò lè fi bẹ̀ sẹ́lẹ̀ làwọn tí wọ́n wà láì yẹn tí wọ́n ti dẹlẹ́bọ hánrán wọn ò fi fẹ́ ká sọ̀rọ̀ débẹ̀. a ní láti kíyè sára gan-an gbogbo tí bá jẹ́ ìrìn ẹbọ ìrìn ẹbọ àwọn tí wọ́n kówó lówó lọ sáà ń pè ní yàwó yàwó yìí ìntí ìṣẹ̀lẹ̀ kọjá tí wọ́n kówó lówó nínú rẹ̀ bọ̀ nínú rẹ̀ bọ̀ wàláhì tàlà ẹlòmí owó ẹlòmí ẹ̀rọ tí kó lọ wọ́n yẹ ẹlòmí wèrè tọ́lọ́mbà fẹ́ kó lè mọ́ rojú ráàyè béèrè ẹ̀tọ́ ẹ̀ mọ́ ẹnìkan wọn láwọn sójà ọlọ́kọ̀ wa ń so lásìkò yìí mo ní sẹ́wọ́n sì tẹ̀ wọn ni wọn sì gbà wọn síṣẹ́ yìí àbẹ́mọ̀ fáwọn tí ń wọ yúnífọ́ọ̀mù náà ọ̀pọ̀lọpọ̀ wọn bí ìbá ti pé ìjọba bá fẹ́ ìjọba bá fẹ́ tó bá fẹ́ jẹ́jọba ẹ mọ̀ pé ọmọ ìyá kan náà lọ̀pọ̀lọpọ̀ wọn pẹ̀lú àwọn táwọn wí. nígbà tí èèyàn tó wọ yúnífọ́ọ̀mù bá mú èèyàn tí ń kówó lọ́wọ́ lọ tí ń sọ pé ó yá gba gba kìíní gba ọgọ́rùn-ún méjì orí rẹ̀ dàrú ọmọ ìtọ́ kó gba ọgọ́rùn-ún méjì jáde fún mi jáde tó sì gbà tán tí kéèsì ti parí mo wà ní police station èmi ń sọ̀rọ̀ nǹkan tí ò ṣẹlẹ̀ o mi sọ wọn ni wọ́n pé tẹ́nìkan àmọ́ tèmi sàkọ́ mo wà nínú police station ọ̀rẹ́ mi ọlọ́pàá ń sọ wípé wo ọmọ yahoo tí wọ́n mú bọ̀ akọ́bù wà lọ́wọ́ méjèèjì ó ní wo mọ́ ṣe rìn bí ọ̀rẹ́ ọlọ́pàá ṣé kò yẹ kí ni wọ́n máa bàjẹ́ ní situation tán bára wọn yìí ṣé kò yẹ kí ni wọ́n bàjẹ́ ó sọ yẹn ọlọ́pàá náà ló ń sọ yẹn ó ní ọ̀kan tó wá ṣẹlẹ̀ tí ọlọ́pàá ń sọ wípé àwọn òfojú yín rí ó ní wọ́n ń sọ fọ́lọ́pàá yìí pé ọ́fíìsà kò tó bẹ̀yẹn ẹja fún yín ní tààtì ó ní tààtì ọ̀dà ọmọ nǹkan kan ìhàlẹ̀ ẹ̀rọ ni o ló sọ ọmọ tí tààtì rẹ̀ pé ó ké ọ̀gá ọ́fíìsà ń pé ń yẹn ayé ti bàjẹ́ mo ti nfa ọlọ́run ọmọ ẹ̀kọ́ tó bá ti mo ti ṣe àti wá àti ìta gbangba gbogbo orílẹ̀-èdè láyé tí àwọn onífọ́ọ̀mù ọba ti dá kò lè tòrò táyé nìkan mo tó rí pípẹ́ àwọn náà ti báyé jẹ́ jù kò síbì kan tó fẹ́ tòrò láyé wọ́n kọ́wọ́ líle mú ni tẹ bá ń gbọ́ pé bìkan wọ́n ń pa àwọn tó ti ṣèjọba rí láwọn ọdún mi láyé débẹ̀ mọ́jú mi lọ wọ́n pa wọ́n láìpẹ́ wọn àwọn kó ti ṣèjọba rí ó ti hold the post kan báyìí rí ẹnìkan sọ fún mi tó wà ní abroad ó láwọn ń wẹ ó ní wọ́n ń pààyàn ní court náà ti dájọ́ kú fún wọn àmú lọ sí prison mọ́ pé another a place of right tó tún jẹ is wastage sábìdájọ́ kú fún premises court wọ́n ti pa kí la kí ni kí kí kí ńbẹ̀lá ńbẹ̀lá bá dé tààrọ̀ fáyé tòrò táwọn òkú àwọn òkú sàárè mọ́ wá yọ̀ wá ọlọ́run mú yín subhanallah wàlà hawla wàlà quwwata illa billah ọlọ́run má jẹ́ ó burú fún wa láyé àtàlùkìyàmù àkúlù mọ́tà sùnánù wàtàkùlọ́ tààlà lọ́lákùn iná olùgbàfọ́ rahim allahumma izzal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa damir a'da'ana a'da'aka a'da'a ad-din allahumma a'inna ala dhikrik wa shukrik wa husni ibadatik rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وعلى آلائه يزدكم فاذكروا الله تعالى اكبر والله يعلم ما تعملون